Jahim ibnu Qayyim rahimahullah àti ka ilé iná tẹ́lẹ̀ ṣùgbọ́n kákàkà bí tó jẹ́ parí ẹ̀ pé ẹ mọ́ rò pé áyà yìí ní ṣe pẹ̀lú pé ọlọ́run sọ pé àwọn tán bá ṣiṣẹ́ dáadáa wọ́n mà wá nù dẹ̀ra ẹ tó bá sì jẹ́ àwọn tó jẹ́ pòkè èèyàn tó ṣàbúrú ránṣẹ́ lọ́wọ́ ọba wọ́n wà nù jahim ìyáná ibnu Qayyim wọ́n sọ fún wa pé ẹ mọ́ rò pé ọ̀rọ̀ tọ́lọ́wọ́ bá sọ báyìí ó ní ṣe pẹ̀lú dẹ̀ra àjọ alkiyama àbí aljanna nìkan àbóníṣe pẹ̀lú ìyáná iná ti ákẹ́rọ̀ nìkan pé gbogbo ibi tẹ́ẹ̀dá bá wà tí ó ti tó kọ tó tó tó tó pàṣù ní kìíní ni nàímù wà ní àzáàbù wà tó ní wá fi ń kà pé ìyàwó ló lágbára tó ìbẹ̀rù ìrònú ìbànújẹ́ táyà fún pẹpẹ ẹ́ wà ìrọ́dẹ̀ anìlá kéèyàn kó tọ́nà ìwé kó lọ́dọ̀ ọlọ́run ọ̀dárí àkàrà àti jáàlù kìyàmà wọ̀tà lókè hí bí ọ̀gá ilẹ̀ lá kọ́kàyàn kó lọ́mọ nǹkan ní yàtọ̀ sọ́lọ̀ wọn kìtọ́ ìhẹ́ ànìlá ẹ́ àti kó kọ́síkò lọ́dọ̀dọ̀ ọlọ́run bí kó lè wáde mínú òṣòròbà gbogbo ẹyọ kọ̀ọ̀kan ní gbogbo ní ó nípa ẹ̀mẹ́ ní ó ti ní ìpín ìyàlẹ̀ tí ó gbọ́ òun wa ní ibùkọ́ yìí mú wa parí ọ̀rọ̀ yìí mẹ́ ó ní wa kullu man ta'allaqa bihi wa ahabbahu min dunillah gbogbo ẹni tí èèyàn tó bá lọ ọkàn rẹ̀ mọ́ tó sì fẹ́ràn nǹkan yẹn yàtọ̀ sọ́lọ́run fa innahu yasumu usu al-azab nǹkan yẹn ni ó máa torment ni ó máa fún ní yàtọ̀ burú anything téèyàn bá ti fẹ́ràn yàtọ̀ sọ́lọ̀ ní dédé ìfẹ́ràn yàn náà lèyàn sì mọ̀ báyà mẹ́ hmm? lọ́lọ́run sọ pé gbogbo nǹkan tó ń ṣe fún wa ìtínà ni bẹ́yàn bá bímọ oníyàn bá gbọ́tọ̀ ẹni tó bímọ ọmọ ni ó pa èyí tí ò bí náà ní ọpa ẹn tó lówó hm, òun ní ọpa èyí tí ò tí wá sí náà kọ òun náà pẹ́ pa ọ̀nà ọ̀kan bẹ́ẹ̀ nú àwọn olórin lárúbáwá àbútọ́yè ó ní wàmán yóò fi ké sa á fi jẹ́mú ìmàlíhí ẹni tí bá ń lo áwà láti fi máa kówó rẹ̀ jọ gbogbo áwà ti pé èlò lè jẹ́ èlò lè jẹ́ owó kó lọ makhafata fakirin falladhi fa'ala al-faqr gbogbo fi ń bẹ̀rù òsì òsì gẹ́gẹ́ ní ṣeun ẹni kọ́ sí ìsinmi àyẹ́sì kò fẹ́ òun ní sí owó <laughs> tó bá dé ìsinmi wàhálà ló ṣe wàhálà ló ṣe láti fi kípẹ̀ agbọ́dọ̀ sàkáǹtì yóò àkáǹtì yóò di balance rẹ̀ ní ọdún ìsinmi ó nọ́mà lóòótọ́ ní ojúmọ́ ni àwọn olówó èsùn bá wà sí ń sùn àwọn olówó èsùn o kọ́dà tó gbé wọn èsùn gan lẹ́yìn àtọ́wọ́ tó ń gbà ọkọ̀ ọ̀nà tó máa ṣe tán àwọn náà tún chẹ́kì ẹ̀ òun náà tún gbọ́dọ̀ mọ́ fọ́lò èyí tó tó wáyé pé jíjẹ́ ìjọba ti dá ni kéèyàn má kalẹ̀ bá wá ta òun òyìn náà kò sí ró má kalẹ̀ bá náà kàkẹ́ tẹ́ kílẹ̀ lọ́pọlọ òun dà ẹ̀rú ni òun dà gbogbo ẹ̀rú ẹ́ ìjọba ìlẹ́yìn wá sọ àwọn èèyàn wọ́n gbogbo ní ah, àwọn náà tàríkà wọn bẹ̀rẹ̀ ọlọ́ọ̀dì rọ́ọ̀dì o ẹ́ rọ́ọ̀dì o tàríkà ní mẹ́rin tó tó àwọn tàríkà tó kò ń yẹ́dú ya kìkìrí jùlọ lówà ó wà hmm? distraction lówó lóòótọ́ bọ̀ ó ti dé lẹ́kù bí tí ó dé kó tó jẹ́ distraction fakro náà lè jẹ́ distraction hmm? so alkọ́sùdù fìlgínà wà fọ́k tánàbí sọ̀sẹ́lá béèrè òun náà ni kéèyàn wá níwọ̀ntúnwọ̀nsì kìí ṣe pé owó tó ní tó máa sìn ẹ́ kìí rẹ̀ ṣe òṣì tó tí ó mọ tí ò ní jẹ́ kó ráyè náà so wa kullu man ta'allaqa bihi wa ahabbahu min dunillah fa innahu yasumuhu su'al adab gbogbo ẹni tí tọ́kàn yẹn bá ti lọ́mọ tẹ́yẹ̀ sì fẹ́ràn ẹ̀yàtọ̀ sọ́rọ̀ lọ́wọ́ yóò mọ̀ fún yàn níyà tó jẹ níyà tó burú ní dédé bí yẹn bá ti fẹ́ràn rẹ̀ sí. Hmm náà àwọn òbí mi mẹbi tán fẹ́ràn ọmọ wọn dé ẹni tó wá jóbi náà ṣùgbọ́n táwọn kan tó jù sáwọn lọ tọmọ wọn bá ń travel tọ́mọ ní bá ń bọ̀ ah from time to time ní ọmọ kù tí fóònù rẹ bá fi kú níbi thirty minutes láàrin táìmù yẹn ó lè ti ya wèrè ìjọ iṣẹ́ ìgbúrò rẹ ní lẹ́ẹ̀bá mi pé ẹ̀dà òun náà ló sì tọrọ kan fún ọmọ ẹni tí ó bá rí tó bímọ náà nǹkan jẹ náà tó bá hmm? ẹni tó fẹ́ yàwó tí ó bá èyí tí ò fẹ́ náà náà bá so lèmi wọn sí sọ pé sáré gbogbo tẹ́yẹ̀ bá kàn lé ayé yìí kí ẹ sáà ti mọ̀ pé tó àṣà àti ìdálẹ̀ jẹ náà àjẹ náà lèyìn ó ti báyìí tí ò ti ní sí kátó ó lè ba èèyàn lọ́kàn jẹ so àwọn wàkọ̀fà tó ní ṣe pẹ̀lú sóra ìlà ti kà ní ilé yìí then al'amal bil ayat alákọ̀ọ́kọ́ nígbàtọ́lọ́ sọ pé wọ̀nyí ìdàlù kò bóòrò bó ọ̀fẹ́ràn àwọn sàárè nígbà tá a bá ń tú nǹkan tó wà nù ọbẹ̀ jáde hmm? kí eléyìí kó mú ara ti zoro kò bóòrò fi ti sàárè kí aya wọ̀nyí ìdàlù kò bóòrò bó ọ̀fẹ́ràn kó ara ti kíkẹ́ sí ti dẹ́bọ́lọ̀ ń lọ pé alẹ́dẹ̀ kọ́lọ̀ kọ́kọ́ fọ̀sọ̀wọ́ kan fọ̀ adálák ọba tó dá ọ tó ṣe ọ déédéé tó dẹ̀ yẹ kí gbogbo àwọn nǹkan tó ṣe sára rẹ̀ kó balance kí ẹ pé òṣìkúrìlá wọn ti ọlọ́run àlà hosni khilqatik lórí pé dídá tọ́lọ́run ọba dá ọ̀dà ọ̀dà pẹ̀lú àyà alẹ́dẹ̀ kọ́lọ̀ kọ́kọ́ fọ̀sọ̀wọ́ then àyà alimat nafsun ma qaddamat wa akharat ẹ̀mí kọ̀ọ̀kan ńgbà yẹn ni ó mọ nǹkan tóun ṣe àti tí ò ṣe nítorí ẹ kó àtèyí tó tíwájú tó ṣe àtèyí tó fà sẹ́yìn tó fi sẹ́yìn tí ó ṣe áyà yìí kó mú apé tàdákàrà dámbà rántí ẹ̀ṣẹ̀ kan tó ṣe fàáltáhù tó ṣe wọ̀sẹ́fẹ̀rẹ̀ láàmì tọrọ àforíjìn látọ̀dọ̀ ọlọ́run ọba mi àtàwù jihad pé kéèyàn wọn sọ pé ọlọ́run bá jẹ́ alkarim ẹ́ alkarim lẹ́yìn tó ṣe pé kì í fẹ́ ṣẹ́yìn kì í fẹ́ ṣàbúrú fún yàn ó máa ń ṣe dáadáa sí yàn tọ̀ káràmù ọlọ́run ọba yẹn in tó yẹ ká fi bá ọlọ́run lórí àyà ìtìjú pé mẹ́jẹ̀ ń jábọ́ lójú olóore mi ẹ̀ńtọ́jà kẹrìm àyà lèyàn máa ń bá kí ni lèyàn máa ń bá lò so èèyàn kí káràmù èèyàn kéèyàn wá fi wùwá bú sí pé pé almubadara tubil amali saliha kéèyàn sàpáṣẹ kéèyàn yára kéèyàn ṣiṣẹ́ eré wà ádámù ìkìrọ̀r kéèyàn má gbàtàn jẹ́ bí kárámìlá pẹ̀lú kárámù ọlọ́run àpọ́nlé ọlọ́run ọba dáadáa ọlọ́run wà hẹ́lmi àti sùúrù rẹ̀ bẹ́ẹ̀ kò ní bí àjẹ́ ní kíákíá ọlọ́run kan so ìtìjú ni kéèyàn fi bá kárámù yẹn lò àti hẹ́lmù yẹn oníyá ayọ́ ihsanu khalqati inú dẹ̀ra tọ́lọ́wọ́ bá ṣe fáwọn ẹ̀dá ò ní pé ó dẹ̀dà wọn dáadáa alladhi khalaqa fa sawwaka fa adalak ẹlẹ́ẹ̀kẹta kullu amalin ta'maluhu gbogbo iṣẹ́ tó kú mọ́lẹ́mọ́ ṣe huwa musajjalu ó wà recorded ó wà registered imma lak aw alik ó wà recorded fún ọ pẹ̀lú àyà wa inna alaykum lahafizin kiraman katibin ya'lamuna ma taf'alun inṣáàlá ibi tí a dùn ní ìrọ̀lẹ́nu abẹ́lọ́wọ̀n ọba ó ṣe Qur'an ó fi yí ọkàn wa èyí tí aṣọ tó jẹ́ dédé ń bẹ̀ ọlọ́wọ̀n ọba fún aládàá rẹ̀ ojú wúlò àtẹ̀ntóso àtàwátá èyí tá a sọ níbẹ̀ tó jẹ́ mistake ọlọ́mọ sàfọ́jú lójú fáwọn àtàṣọ àtàtàgbọ́ náà Allahumma inna abidu abnau abidik abnau ima'ik nawasina biyadik madin fina hukmuk adlun fina qada'uk نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحد من خلقك أو استحصلت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت السلام عليكم ورحمة الله